zanna ala qawmihi ay ala qawmi habibi najjar ọlọ́run bá ní pípa tí wọ́n pa habibi najjar yìí àtòrí ẹ̀ sọ̀kalẹ̀ lérí àwọn ìjọ rẹ̀ yìí mímbà àdìyí lẹ́yìn ìgbà tí wọ́n ti pa habibu najjar tán àtòrí ẹ̀ sọ̀kìnìkalẹ̀ omi jóńdì mìíràn sàmà lérí pa afẹ́ pa wọ́n rẹ́ àtòrí ẹ̀ sọ àwọn ogun kankan kalẹ̀ láti sàmà àtòrí ẹ̀ ní káwọn mọ̀lẹ́kọ̀ wá sọ̀kalẹ̀. So wàmà kúnà mùsùlì àwọn òsìlè torí èèyàn láéláé kásìkìnì ò káwá rán àwọn màláíkà sí wọn lóko lọ pa wọn rẹ́ wọn kéré púpọ̀ bóòlù Ọlọ́run ṣe wá pa wọn rẹ́ Ọlọ́run ní kanat illa sayhatan wahida Ọlọ́run ní ká fi pa wọn rẹ́ òun náà ní ká ní kankan jáde kan pariwo lẹ́ẹ̀kan kan pariwo mọ́ wọn lẹ́ẹ̀kan ṣoṣo báyìí àmàlẹ́kà ń wọ̀ wá o pé ẹyẹ jágbe mọ́ sọ ìhàtàn wàhídà káka pariwo kàn kígbe mọ́ wọn lẹ́ẹ̀kan igbe màláìka ètò ogun wọn gbọ́ fàyídà òmùkọ nílùú náà fàyídà òmùmájìtò gbogbo wọn kú lójú ẹsẹ̀ kò sẹ́ni kankan tó ṣẹ́kù mọ́ subhanallah ọlọ́wọ́n bọ̀ ọba alágbára ariwo ẹ̀ẹ̀kan lọ́lọ́ọ̀ni káwọn mọ̀lẹ́kọ̀ọ́ ká wọn fàyídà òmùkọ mi ọ̀rọ̀ ni wọ́n kéré kọjá ká sì wà aràn bíi ọgọ́rùn-ún mọ̀lẹ́kà pé wọ́n á bá wọn jà àbí là àgbọ̀rọ̀ ọlọ́wọ́n bá jù yín lọ. nítorí pé àwọn èèyàn pa ẹnìkan ọlọ́run sì pa gbogbo àwọn ìlú yẹn lọ́n pa wọn rẹ̀ nítorí wípé wọ́n ṣe kí ni o wọ́n pa alimuwahid ẹni tó ṣe kí ni o ẹni tí ó mọ ọlọ́run lọ́kàn ṣoṣo. tó fi jẹ́ pé kéèyàn ó gbógun ti alimomin àbí wọ́n pa mùmìnì tó gbọ́ lọ́n lọ́kàn ṣoṣo min ahli tawhid ó bí ọlọ́run ọba nínú púpọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní kí pa mùmìnì kan kí gbogbo ilé ayé kó parẹ́. ilé ayé ó parẹ́ gbogbo ẹ̀ tó wà ń bẹ̀ ó parẹ́ làáhàwà nù alọ́lá ó fúyẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba mi kọ́tìlé mùmíní tó kọ́ pa mùmíní kan sọ̀rọ̀ tó irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ níbí nípa bí wọ́n pa Habibu Najjar ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sì bínú sí gbogbo ìletò yẹn pátápátá ó sì jágbe mọ́ wọn ìlà sayhatan wahida igbe ẹ̀ka ṣoṣo náà lọ́lọ́run ọba já mọ́ wọn ọlọ́run ní káwọn mọ̀lẹ́kà ọ̀jáde wọn ọlọ́run gangan kọ́ lọ́jáde mọ́ ọlọ́run yìí ó yá ìwọ mọ̀lẹ́kà gan ó yá ìpariwo mọ́ wọn wọ́n pariwo mọ́ wọn gbogbo ilẹ̀ mi ariwo yẹn pọ̀ kọjá bẹ́ẹ̀ tí wọ́n sì jáde lójú wọn wọ́n sì kú àwọn náà rí wípé agbára tí ọlọ́run fún etí kapásítì tètè lè gbà dúró ó níye ìdí nìyẹn tẹ́ fi jẹ́ pé tẹ́ bá kúkú wọn ní bọ́ǹbù tó ń bè kan bọ́ǹbù yẹn gan kọ́ ló pa ẹlòmíì ariwo yẹn ariwo yẹn tẹlòmíì gbọ́ torí pé iná tó jẹ́ lára bọ́ǹbù yẹn ó lè má dọ́dọ̀ ẹlòmíì gan ṣùgbọ́n ariwo tí kìíní yẹn pariwo báà lójijì ńlẹ̀ ẹlòmíì kúkú ní ọdún kan tí àwọn bọ́ǹbù kan tí wọ́n kó lẹ́kọ̀ọ́ ó lẹ́kọ̀ọ́ ẹ tó bá lè rántí gbà yẹn àwọn èyí tí ó ti pẹ́ tí wọn ò lò mọ́ tán kó kalẹ̀ ní o bó ṣe wá explode ni a rí nínú àwọn èèyàn tẹlómìn ń sá báyìí wọ́n sì ń sá lọ sínú ra tẹlómìn ló ń kú síbẹ̀ nígbà tó gbọ́ tí nǹkan yẹn tó ń gbà báyìí ti parẹ́ ẹlòmíì ń bẹ nínú ilé tó yẹ kó bó ṣe gbọ́ báyìí ó dẹ̀ ní stroke níbi táriwo yẹn pọ̀ dé tó ariwo tilé ayé nìyẹn ká wá sọ ariwo àwọn màláíkà sọlọ ni ilà sọ ìhàtàn wàhídà ariwo ẹ̀ka péré la ní kí màlẹ́kọ̀ ìjàgbó náà ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìwọ tó o bá máa ń ṣe lọ́hùn tó o sápamọ́ ní kọ̀rọ̀ tó ń ṣe lọ́hùn eléyìí náà tó ní wàá sí fún ọ níbi tó wà yẹn tọ́lọ́run bá kí màlẹ́kọ̀ kan ìjàgbó mọ́ ń bẹ̀ tó rò pẹ́ nìkan kan rí ọ tọ́lọ́run bá kí màlẹ́kọ̀ ìjàgbó mọ́ ọ níbi tó wà yẹn ọlọ́run ó sì mọ bí ó ṣe ṣe débi pé ìwọ nìkan ló gbọ́ ariwo yẹn gbogbo ẹ̀dá tó kù ní pọ̀ ọlọ́run ọba ní àníkún wọn ni ma anzalna ala qawmi min ba'di min jundin minas samai àtòrí ẹ̀ sọ ọgbọ́n ogun kàkàlẹ̀ láti sánmà nípòlẹ̀ afẹ́ bá wọn jà lẹ́yìn ìgbà tí wọ́n ti pa Habibu Najjar zina àti ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ láéláé sọ ọlọ́run ní pa àwọn ìjọ ìrẹ́ ariwo ẹ̀kan péré ìjágbémọ́ ẹ̀kan ṣoṣo ni fàyèlà ohun kọ́ mi lòun lẹ́yìn ìgbà tí ọlọ́run jágbe mọ́ wọn gbogbo wọn sì di kiri wọn dòkú hmm? kọ́ mi lòun khamdu almout ìwọ́dọ̀ ń ké bá jíà tọ́wọ́ ń ha mọ́ alhamdulilayi kò lè jẹ́ kọ́ kọ́ alhamdulilayi ikú nìyẹn ìpè lọ́sẹ̀ mu nígbà tó bá ní alhamdu ikú lillahi tọ́lọ́run ní ṣe subhanahu tuma tó ń sọ ni àfa kan bẹ ṣé òwú kan ni ṣé yẹn wọn máa ń pè ní ṣé wọn sálùkọ pàṣẹ máa ń pè ní. tí ń kó ogun tí ń bá ń ka pàtàkì kúránì nígbà tí pálíjà náà náà máa lò ha náà gbogbo ẹ̀ rabbi shrah li sadri wa yassir li khamri wahlul 'uqdatan nígbà tí pálíjà náà lò àlìjà náà ni ó máa ní kó máa lò gbogbo ẹ̀ ha náà gbogbo ẹ̀ méjì máa ń kà ní àdáwò ni gbogbo àwọn tó bá ń lá máa ń bá ti tẹ ẹni àlìjánu ọ̀sán àmọ́ ní kí wọ́n máa ṣe nǹkan kan wọ́n fi máa rí bínú ọlọ́run nígbà tó ní ọkọmrí ọtí nìyẹn kì í ṣe àmì tó yí dàní wọ́n tó ń ka Kùránì náà alhamdulillahi rabbil alamin alhamdulilayi kì í ṣe xa torí pé ìtumọ̀ hamdu alimọ́tò ìkọlù ọlọ́run fàyídà òun xọ́ọ̀mì tó nígbà tí wọ́n jágbe mọ́ wọn gbogbo wọn sì di òkú yá hasratan ala al-ibad alhasra anadama ọlọ́ni a ah, ẹ wá wọ àbámà yá hasratan ẹ wá wọ àbámà ala al-ibad lórí àwọn ẹrú sìn lórí àwọn èèyàn nígbà tí yà dé tí wọ́n jágbe mọ́ wọn yìí kò sì sí ní tó fàá ju pé màá yà tí min rasulin kò sí òjíṣẹ́ ọlọ́run kan tó dé wá bá wọn ilà kanu bíi yestahzewo bí kì í ṣe pé yẹ̀yẹ́ ni wọ́n máa fi wọn ṣe gbogbo àtàn bá sọ̀rọ̀ ọlọ́run létí wọn yẹ̀yẹ́ ni wọ́n máa fi gbà tí ìyàwó á dé àwọn àǹkàbàmà táwa lẹ́nu yàrá ọlọ́run bá nílẹ̀ ànábì ẹ̀yin ẹ̀ wá rí ni ẹ̀yin èèyàn wọ̀nyí ṣe ẹ̀ mọ̀ ní kàmá halakina qablahum mélòó àìmọye kàmá halakina mélòó mélòó làwọn ọlọ́run bá ti parun qablahum al-quru àwọn ìran ìran ìran ìran ìran ìran ruul generations centuries àwọn tó ti lo àìmọye ọdún láyé táwọn ọlọ́run ọba ti parun ṣáájú tiwọn annahum ilayhim la yarji'un tó sì ṣe pé àwọn tó ti lọ yìí wọn ò lè padà wá bá wọn mọ́ wọn ti lọ tiwọn nìyẹn tí wọn ò ronú ni wàyí kullun ọlọ́run ọba ní dájúdájú kullun gbogbo àtàwọn tá a parun àtàwọn tó ń kú fúnra wọn àtàwọn tó ń darúgbó tó ń kú ọlọ́run gbogbo wọn pátá ẹ lamma jami'un wa in kullun lamma jami'un ọlọ́run bá ní gbogbo wọn káfàtà ladayna muhdarun ọ̀dọ̀ ọlọ́run ọba náà ni wọ́n padà kó gbogbo wọn jọ sí wọ́n padà pẹ́sẹ́ǹtì lọ́dọ̀ àwọn ọlọ́run lọ́dọ̀ wíyà al-qiyamah wa ayatun lahum ọlọ́run ọba ní ó ti tó ní àmì fún wọn tí gbogbo tá à ń sọ yìí ò bá yé wọn àmì ọlọ́run ó ń bẹ fún wọn ayatun minallahi lahum ayé àmì ń bẹ fún wọn látọ̀dọ̀ ọlọ́run ọba kí láàmì náà tó yẹ kán fi dátọ̀ ọlọ́run mọ́ al-ardul mayta ṣèbáwọn náà máa ń rí ilẹ̀ tó ti lòkú tó yẹ pé téèyàn bá gbin nǹkan síbẹ̀ kò léwu ààyè náà ṣùgbọ́n wọn rí pàwọ́ ọlọ́run ọba tó máa ń sọ di àlàyé tó bá yá ń sìn ẹ̀rùn òde bẹ́ẹ̀ bá gbé nǹkan kò ní wù tó bá tún yàtọ̀ tó bá tún rọ̀ sí ilẹ̀ ọ̀nà ẹ̀ tún gbé nǹkan sí bẹ́ẹ̀ yóò tún mọ̀ padà ọlọ́run ẹ ti bẹ̀yẹn náà kíyèsí pé tèmi ọlọ́run bá pa yín máa tún jìn dìde àmì náà ni lọ́lọ́run bá fi ṣe fún wa àṣẹ iná àwọn ọlọ́run la tún sọ ilẹ̀ náà di alààyè wà kọ́jìnà mínà habban a sì tún mú jáde nínú ilẹ̀ tó ti dòkú tẹ́lẹ̀ a tún mú àwọn hóró àwọn nǹkan oníhóró àmú wọn jáde ń bẹ fàmínì hù látara tó bá jáde nínú ilẹ̀ ìyá olóòrè ẹ̀tún máa jẹ́ ilẹ̀ tó ti lòkú tẹ́lẹ̀ waja'alna fiha jannatin àwọn ọlọ́run á tún wá fi sí orí ilẹ̀ yìí kó wù jáde ń bẹ àwọn ọgbà oko min nakhilin èyí tó kún fún èso tó kún fún igi dàbínù yóò tún wù ń bẹ wa àtàwọn grapes àtàwọn èso inab wàfàjárìnà fi àmìnàlẹ̀ òyìn a sì tún jẹ́ olùsẹ́lẹ̀ òǹbẹ̀ àwọn àwọn ìsẹ́lẹ̀ omi òyìn àwọn ìsẹ́lẹ̀ odò a tún jẹ́ kó wọn lálẹ̀ máa sẹ́lẹ̀ òǹbẹ̀ tó ti dòkú tẹ́lẹ̀ àwọn ọlọ́wọ́n bá ń ṣe léyìí lè yá kúló min samari yìí kẹ́yìn èyí ó ba lè máa jẹ nínú àwọn èso tí ń lalẹ̀ ẹ̀wù àwọn èso tó ṣe pé kò sẹ́ni tó gbìn wọ́n á wọn kàn lálẹ́ wò ni wà má àmì láti ẹ̀yìndì yìí àtẹ̀yí tó ti pẹ́ ilẹ̀ ọwọ́ ara yín lẹ́ fi gbìn wọ́n àwọn èso kan ń bẹ tó yẹ pé kò sẹ́ni tó gbìn àwọn ewé kan ń bẹ tá à ń jẹ tí kò sẹ́ni tó gbìn àwọn kan sì ń bẹ tó pé àwa la gbìn ọlọ́run ní kẹ́ẹ̀ lè máa jẹ́ ni afáláyà ṣòro kí ló dé tẹ̀yìn máa dúpẹ́ fọlọ́ kí ló dé tẹ̀yìn dúpẹ́ fọlọ́ tẹ̀yìn alágídí ọkàn báyìí subhanalladhi ọlọ́run ní tító fún òun ọlọ́run mímá ní fún ọlọ́run ọba alladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ard ọba tó ṣe wípé òun ló dá gbogbo nǹkan ní al-azwaj méjì méjì má sọ pé tọkọtaya o ìyáàna zawj ìdíjẹ zawj òun náà ní ps kàtó pé pé méjì zawj lẹsẹ wáyé zawju kan ní zawju gbogbo tó bá ti ní méjì ps méjì náà pè ní zawju a kàn fi tù síbi obìnrin zawja tù ní kì í ṣe ti tààní obìnrin lè jẹ́ zawju náà tó gbogbo nǹkan tó bá ti ní tó tó yẹ kankan náà tó tó jọra àwọn tó jẹ́ méjì ní jẹ́ zawju àti takọtabo ọlọ́run ọba ní mímọ́ ni fún ọlọ́run ọba khalaqal azwaj ọba tó dá gbogbo nǹkan ní méjì méjì kò láha takọtabo mímà tó ń bi tòlá ọ̀tún yálà nínú àwọn nǹkan tí ń wù nínú ilẹ̀ ni àwọn irúgbìn yẹn plants tẹ̀rí yẹn takọtabo ni wọ́n lẹ́ẹ̀fì rí àwọn plants kan wà tó yẹ wípé ẹ máa wo ìbẹ́pẹ akọ ìbẹ́pẹ wà àgbo rẹ̀ náà wà tẹ̀rí abo akọ abo ìbẹ́pẹ tó wáyé kò ń lọ lọ tẹ́pá kọ akọ ìbẹ́pẹ lọ lọ gbìn ó rí i pé yọkàn láàmú gbà náà kò ní í so èso kankan ṣùgbọ́n àwọn abo ìbẹ́pẹ tán bá ti gbìn òun ò lè dá so labalábá àbáwọn kòkòrò kan ń wà lọ síbi orí akọ yẹn àwọn èso àwọn bí òdòdó tó wà bẹ́ẹ̀ ni wọ́n lọ fẹnu gbé wọ́n gbé lọ síbi àpò yìí ìgbà yẹn ni ìbẹ́pẹ yóò tó so ìwọ lè má mọ ọkàrọ̀pọ̀ ògbìn lásán ni tó gbà ah, ìbẹ́pẹ yìí ti ń so ó mọṣẹ́ tó lọ ìyẹn náà ń pè ní àtẹlẹkẹ́ àtẹlẹkẹ́ ni wọ́n ń pè tó ìyẹn ni ọlọ́run ní máa jẹ́ kékeré yìí ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe sáyẹ́ntìsì kàkà ló ṣe ẹ wo àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ni ó pàṣẹ fún labalábá yẹn àgbègbè yẹn bóyá lọ gbé e gbé lọ síbi torí pé mo fẹ́ kí èso jáde bẹ̀ fáwọn ẹrú mi láti lè jẹ ọlọ́run yẹn sì láàṣírí ìgbà mi ń bẹ ọlọ́run lè má lo kòkòrò ó lè jẹ́ àtẹ̀lẹ́kíhù tẹ̀lẹ́kíhù rìyáhì ó lè jẹ́ pé àtẹ́gùn ọlọ́run kan owó ní marisi àtẹ́gùn yẹn fi ń fẹ́ irú àtẹ́gùn òní fẹ́ ní dàgbọ́ ọjà tá a tó kalẹ̀ subhanallah ìwọ ma iṣẹ́ kan lọ́lọ́run ní kò lọ ṣe tí ò bá dẹ̀ wò fẹ́ ní fọ́ọ̀sì yẹn kò ní lè rí tọ́lọ́run ní kó gbé yẹn gbé yóò lọ fẹ́ lu akọ̀bẹ pẹ̀lú àpèjúwe àwọn tó fẹ́ mú bẹ̀ tó bá ti fẹ́ atẹ́gùn ó gbé kínní yẹn yóò gbé lọ síbi nǹkan kejì nítorí nǹkan táwọn afẹ́ jẹ àtẹlẹkẹ́ la máa ń pè àwọn nǹkan yẹn nínú ìmọ̀ ọlọ́run ọba ní àwa la ṣe bẹ́ẹ̀ mimma tunbitul ard nínú àwọn nǹkan tí ó máa ń wù nínú ilẹ̀ wa min anfusihim kódà ẹ̀yin èèyàn gan láàrin ẹ̀yin èèyàn àṣeyìn ní takọ̀tabo wa mimma la ya'lamun àwọn nǹkan míì tún pọ̀ lọ bákan tẹ́ẹ̀tì ẹ̀ mà kó lakọ̀ kó labo ìwọ náà wọ ara rẹ ojú rẹ lakọ̀ labo ojú méjèèjì. lọ béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ wọn ó jẹ ọmọ pé akọ ojú wà ààbò ojú wà iṣẹ́ méjèèjì kò sí yàtọ̀ sára wọn tó o bá pa ojú kan dé kó o fi kárí náà tó pa ìkan dé èyí tó pa dé yẹn kó o wò kejì ó rí i pé agbára wọn wọn lọ àbúrò ni ẹsẹ máa wò tó o bá ń rìn dáadáa kíyèsí òun rí tẹ ẹgbẹ́sẹ̀ náà ní méjèèjì sùmọ́tò ọba ń rìn ó rí bóun máa rí láì lérí ìkan tó ká lọ máa kíyèsí àwọn kan yẹn etí ẹ fọwọ́ dì kan kó máa fi kà gbọ́rọ̀ kó tún dì kan kó tún máa fi kà gbọ́rọ̀ ó rí wípé agbára wọn jùlọ àwọn lọ sùwọ́n akadà wà mí máa la ẹ̀ àlọ́ àwọn nǹkan mi bẹ tẹ́ ẹ̀ máa tẹ́ ẹ̀ lọ méjì méjì takọ̀ tabulọ́ lọ́n sí wọn sùwọ́n lọ́wọ́n ọba tí ó dá wa ọba tó fẹ́ràn wa púpọ̀ ni lóbi jẹ́ kí téèyàn bá ń kí alukur'an téèyàn ronú sí ìtumọ̀ rẹ̀ gbogbo tó yẹ kó yí ọ pátá àti ọ̀nà tí ó fi yí ọ ọlọ́run bá mi sọ̀rọ̀ ní alukur'an ìdí nìyẹn tó fi jẹ́ pé àṣìṣe gbáà kéèyàn máa fi ìwé kankan wé alukur'an kiri ní máa fi dùn yàn lẹ́ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ mùsùlùmí wọ́n jìnnà sí alukur'an kur'an ò yé wọn àwọn tó sì yẹ kí wọ́n ṣàlàyé rẹ̀ fàyè náà ọlọ́run sọ ara jẹ̀kú Kùránì wọn mọ̀ sọ bí ọlọ́run ròyìn àwọn ará Ìjẹ̀bú Ìjàbú Sàrà Ìjẹ̀bú Sàrà bó ló ṣe lè jẹ́ Ìjẹ̀bú Sàrà nínú Al-Kùránì hmm? bí ọlọ́run bá ní àwọn ará pàkátà ńlọrin awọ́lá bẹ́ẹ̀ tí wọ́n dé àlùmí àti lílẹ̀ ní bíbá kàtà pàkátà ńlọrin subhanallah sọ́kúlù àwọn kan yẹn kò sì fẹ́ ní lápá lẹ́mìí àwọn èèyàn lórí nǹkan tó lọ sọ náà lọ́pọ̀ àǹkẹ́ àwọn tí ń wà kára ọlọ́run ròyìn àwọn aláǹkárá náà lọ́pọ̀ àǹkẹ́ inna ankaramakum indallahi àti kọ̀ọ̀sẹ́ ankaramakum lọ́lọ́run gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí nǹkan tí máa ń bá yàn lẹ́kàn jẹ́ àwọn yẹn wà máa pariwo wọ́n máa rẹ́rìn-ín sí àlùkò àǹkẹ́rì iṣẹ́ tó yẹ kó kọ́ra ló ṣe kò ní ṣe ní gbèsè ayé àwọn ẹ̀dá àtọ́lẹ́sìlẹ́sì àwọn nǹkan míì tí àwọn èèyàn máa ń sọ nípa Quran tọ́lọ́hún sọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé Quran wà ṣiṣẹ́ tó yẹ kó ṣe nínú gbèsè ayé àwọn mùsùlùmí ọ̀dọ́ wẹ̀ nìkan kan wa ọ̀dẹ́ kiri mi Quran yà á mọ̀ yà fún wáyé Quran ni tó ní wá sí fún wa. ó sì bá wa sọ̀rọ̀ ní gbogbo ọ̀nà tọrọ fi yé wa ẹ wo gbogbo àwọn tí ọlọ́run sọ níbi ẹ wo ìta ara kà yìí àyà subhana alladhi khalaqal azwaja kullaha mimma tunbitul ardu wa min anfusiha subhanallah kọ ìwé kan nípa ìmọ̀ nǹkan ọ̀gbìn àyà yìí nìkan kò ní tó ṣàlàyé bẹ́ẹ̀. ìwé yẹn sì fẹ́ tóbi five volumes ẹyọ kọ̀ọ̀kan kó fẹ́ tóbi tó báyìí kó fẹ́ tóbi tó báyìí five volumes tó fi ń ṣàlàyé ayá yìí tó fi ń sọ oríṣiríṣi nǹkan mi táwọn ò tiẹ̀ tún mà ó wà lẹ́kọ̀ọ́ wa mímọ́ àlàyé àlẹ́mú nìyí ó wà kẹ́nu kọ́ àwọn kátà àmọ́ kò tún lápò lápò ọbẹ̀ tó fi ṣàlàyé ẹlòmíì ń bẹ tó bá wà ń ka ìwé yẹn yóò àwọn ah. sínú Quran náà dẹ̀ ní ọ̀rọ̀ yẹn wà kò lè yọ nígbà tí wọ́n ronú sí ọ̀rọ̀ ọlọ́run náà àdúgbò ní ọ̀dọ̀ ọlọ́run tó ṣe wá ní min ahalil Quran kọ́lọ́n kò ṣe wá lẹ́ni tí ó lè máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó sì lè máa lò ọlọ́run bá ní àmì kan ìyẹn jẹ́ wà á yẹ tún la ọlọ́run ni ẹ tún gbà kejì sí ẹ tún wà àmì ọlọ́run mi tọ́yẹ kẹ́yìn ẹ̀dá ọmọ ronú sí ìlú àmì ọlọ́run ọba ni nasilaku mi ní olùdàhárọ̀ ọlọ́run ní nínú òru yẹn gangan nasilaku náà tí ẹ̀ máa fi sálẹ̀kù nínú èdè lábáwá òun náà ní kéèyàn máa bu awọ ẹran kéèyàn máa yá kàkà kúrò lára kan nasilaku mi ní olùdàhárọ̀ inú òru náà láti fa ọ̀sán yọ subhanallah ẹ̀ẹ́dì nǹkan méjì tó yàtọ̀ síra wọn ni tí ò jọra wọn. الله rẹ̀ lọ́wọ́ inú ẹ̀ náà láti yọ jáde yukhriju alhayya min almayit الحي yukhriju almayita min alhayy alhayy wal mayit la yastawiyan òkú àtàláyé tí wọ́n jọra wọn ọ̀sán àtòru tí wọ́n jọra wọn ọlọ́run ní ẹwájú yẹn nínú òru náà láti yọ ọ̀sán ẹwà agbára ọlọ́run subhanahu wa ta'ala shay'ani mutadaddan nǹkan méjì tí ò jọra wọn lọ́dọ̀ tiyín ni ò ṣeé ṣe lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kò sí tó ṣòro láti ṣe ibẹ̀ yẹn ló ti mà wípé inna Allaha ala kulli shay'in qadir gbogbo nǹkan pátá kò sí tọ́lọ́hún lè ṣe ẹnìkan wá ń sọ fún ọpọ́rọ̀ rẹ̀ ò lè níyànjú sóun lọ́lọ́ ẹnìkan ní nǹkan kan ò ṣe é ṣe má sóun lọ́lọ́ ṣé bọ́lọ́hún ọba lè ṣe nǹkan ní táwa rò pé ò ṣe é ṣe má ọlọ́run àṣìmẹ́ ó máa ṣe ní táwa sì wípé àwọ̀ kan ni yóò ṣe é ṣe ó ṣe tì í anabi sallallahu alaihi wasallam anabi ni ẹ máa ṣàdúrà kù kódà tóbi lórí okùn bàtà yín tó bá já ẹtún bẹ́ẹ̀ lọ́hùn pé kọ́lọ́hùn jẹ ẹ̀rí so torí kọ́lọ́hùn ọba ọ̀ṣẹ́ nírọ̀rùn kò ní ṣe kò ní já sọ̀rọ̀ kọ́lọ́hùn bá bẹ́ẹ̀ tóbi tí ọ gbogbo tó o ti máa ṣeun yọba ti wàhálà ọba ni màá ṣe máa tó o ti rò pé ọwọ́ kan náà ló ṣe yọba ti gbangba ọba ni rántí ẹ̀ mọ́ ìdí yẹn tó fi jẹ́ pé gbogbo èyí tó o bá ń ṣe má rò pé automatic tá máa bẹ̀ lọ pé kọlọ́n kò ṣe ń rọrùn kọlọ́n kò ṣe ń rọrùn ló fi jẹ́ pé ẹlòmíì bẹ̀ náà bá wọ ẹ sáà kọlọ́n kò ṣe ń rọrùn kò ṣe kí ni ń rọrùn ní tó ti bọ́ sí rọrùn tán <laughs> ẹ ní kọlọ́n kò ṣe ń rọrùn torí pé tọ́lọ́wọ́n ọba ṣe nǹkan ní rọrùn sí ẹ̀dá kan lórí nǹkan náà fàyídáhùn mọ̀fìlẹ̀mù nígbà tí gbogbo wọn tí gbogbo bí ṣókùnkùn lóru fàyídáhùn mọ̀fìlẹ̀mù nígbà tí gbogbo bí ṣókùnkùn ṣebí àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa la ṣe kí ni o àwa ni afa ọ̀sán yọ ń bẹ̀ nígbà tá a ṣẹ́ oògùn oògùn àgọ́lẹ́mù. az-zalam òun ni òkùnkùn fàyídà mùsùlùmùn àyè fàyídà nas mùsùlùmùn nígbà tí gbogbo àwọn èèyàn wà nínú òkun biribiribiri ṣe bá ọlọ́run ọba látún fa ọ̀sán yọ ń bẹ̀ ọlọ́run ọba nínú àmì ọlọ́run tó tún yẹ kẹ́ ẹ ronú sí washams ọlọ́run ní ẹ̀ rí oòrùn ni tajri li mustaqarrin laha àwọn àgbáńlá ìmọ̀ ìjìnlẹ̀ tó ṣe wípé téèyàn ọba jìnnà dáadáa nípa ìmọ̀ geography ni àbí ike ìdíyàn àdíkè yóò pè ní dọ́là ń sọ mí kò lè yíyan láéláé àwọn onímọ̀ sáyẹ́nsì kọ̀ọ̀kan kọ́kọ́ ta kó wọ́n ní olùgbẹ́ ṣùgbọ́n gbà tí mo àwọn tún tí wọ́n tún tẹ̀síwájú wọ́n ti pọ̀rọ̀ ọlọ́wọ́n bá yẹn gẹ́lẹ́ kó sì rí àwọn ọlọ́run ṣiṣẹ́ ẹ̀yin lẹ́yìn máa kọ̀ǹfàmù ọ̀rọ̀ ọlọ́run yìí research yìí lè má ti débẹ̀ discoveries yìí lè má ti débẹ̀ ẹ má sọ pé kò exist ntọ́lọ̀ ń yẹn kò yẹ yẹn ni ọlọ́run ni wọ́n shams ọlọ́run ni òòrì tẹ ohun tẹ rí yẹn tẹ́jìrì ó máa ń rìn ó mú lè mustaqarrin laha bó ṣe ń mú fún yẹn ibi tí àwọn ọlọ́run ọba tá a ti tá a àwọn àyè tọ́lọ́run ọba tó pè lọ́nà rẹ̀ tó ìgbé tí ń bá ń rìn ọ̀nà yẹn kò ní ṣubú kò ní jáde kò ní bọ́ síbòmí ní mustaqarrila ojú òpó táwọn ọlọ́wọ́n bá ti fún yẹn ló máa ń gbà. Hmm? dhalika taqdirul azizil alim ọlọ́ni a ètò tọ́lọ́hún ṣe yẹn lórí bí òun ṣe move àti ibi tó ń gbà ọlọ́ni tẹ́ ẹ bá lè gẹ̀ẹ́tì ẹ̀ tẹ́ ẹ bá mọ̀ ní ká bá fi yẹn ẹ gbà wípé dáálé kàtàkìlì ọ̀la àfihàn sílẹ̀ àlẹ́ pé a ká ṣe nǹkan lọ́nà ẹ̀wẹ́ ká pè bùbù nǹkan tó bu háyà tí ò tó lè ṣerú ẹ̀ tí ń bẹ fún ọlọ́run ọba ọba alágbára alalim ọba pé ìmọ̀ rẹ̀ ju gbogbo ìmọ̀ lọ kò ló ṣe nǹkan yẹn. háyà yìí náà àwọn tó ń jẹ àwọn onímọ̀ ìjìnlẹ̀ kan jẹ́ ṣiṣẹ́ lérí ẹ̀ wọ́n wá wo bọ́lọ́run ṣe parí iṣẹ́ lórí kan yẹn oòrùn bó ṣe rí yẹn anabi sallallahu alaihi wasallam anabi ní oòrùn tó bá ti yọ tó bá ti lọ wọ yóò lọ forí kalẹ̀ látàlá àṣì tàbí àdá àṣì tó bá dá arọjọ kejì tó bá tó fẹ́ yọ yóò lọ sùjúdù látàlá àṣì gbà yọ mo fẹ́ yọ ọlọ́run bó ni yọ níbi tó ti yọ sí wọ síbi tó ti máa wọ ìbáàdà ló náà ń ṣe lójoojúmọ́ báyìí ṣùgbọ́n anábì níjọ́ tó bá ti gbà yọ̀ǹda bóun fẹ́ yọ tọ́lọ́run bá náà má yọ níbi tó ti yọ lọ yọ níbi tó ti wọ̀ àyè fẹ́ parí jọ náà yìí báyìí ni òfin kó yé wa pé bọ́lọ̀ ń ṣe ṣe òòrùn ṣe rí ayé ó dúró alámì táwọn wáyé ó dúró lọ́tọ̀ ashams òun náà dúró lọ́tọ̀ ó wá dà gẹ́gẹ́ bí kéèyàn ó gbé àpèjúwe tó súnmọ́ tó súnmọ́ ni o ẹ wo bíi ẹ wo drum bójú drum ṣe tó drum àgbà hmm? ṣe ẹ rojú ẹ wọlé tó ń sápò kẹ ẹ wá gbé ṣe ẹ mọ rọ́ọ̀bù rọ́ọ̀bù kẹ ẹ wá sí ìdè rọ́ọ̀bù ẹ wo sáko ti rọ́ọ̀bù náà bí ilé ayé ṣe rí sáko ti rọ́ọ̀bù bí òòrùn ṣe rí sáko ti àgbá ẹ̀dọ́ mi tòun ó fi lè mọ̀ yìí pé gbogbo bí tẹ́ ń gbé láyé kò tó kàkàlẹ́gbẹ̀ẹ́ kó o lọ sí tòun tó ẹlẹ́mìíràn gbẹ̀kọ̀ sí ti ń bọ̀ lókè tilẹ̀ ọgbà a. Ah oòrùn oòrùn bá já ilé ayé lè ọrụ lè gbà ọ̀rọ̀ àìmọ̀kan nìyẹn ọlọ́run bá sọ pé dáhàlì ká tẹ̀kùdé rò nǹkan tóbi tó bá wọn bó o ṣe gbúdọ̀ máa lọ lélẹ̀ ọlọ́run wọ ṣe àmì sọ tẹ́jìrì rè mùsùlùmí la ayé àtọ́lọ́run sọ yìí àwọn èèyàn alárúbáwá nǹkan nígbà kò lè yé wọn àwọn torí pé bí ayé ṣe ń jayé sí láàmú discover ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́nà àlùkò àlùkò ọlọ́nà wa shamsu tajri li mustaqarrin laha dhalika taqdirul azizil alim ọlọ́run ní iṣẹ́ yẹn kọjá ojú ẹ̀ iṣẹ́ ọba alágbára al-alim ọba tí mọ̀ rẹ̀ pọ̀ tó bù háyà tẹ́gbẹ́ ẹ ṣe rìṣà ṣe ṣe ṣe ṣe ṣe ṣe gbogbo ọpọlọ yẹn ẹ lè discover gbogbo nǹkan tó lọ́wọ́ bá subhanahu wa ta'ala ló ṣe ọlọ́wọ́n bá ń sọ pé àmì ọlọ́run lélẹ̀ jẹ́ bí òun ṣe rí yẹn wọ́n ń pè nǹkan kan ní al-jadhibiyya bayna ad-dunya wa ó dà gẹ́gẹ́ bí ẹni pé kẹ́nìkan dúró lọ́ọ̀kan kó fa òkun kẹ́ẹ̀jọ fa òkun kíkan dúró níbi ìsàlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n dúró bí bí ayé àtọ̀run ṣe rí bókun yẹn ṣe wá rí ẹni tí ń bẹ lọ́n kò gbọdọ̀ tẹ́ ẹni tí ń bẹ níbí kò gbọdọ̀ fà á mara bí òòrùn bá súnmọ́ ayé gbogbo ilé ayé jóná torí pé gbígbóná òòrùn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ sì ni tí òòrùn bó bá sún sẹ́yìn kúrò níbi ojúkò omi tọ́lọ̀ ní kó wà ojúkò omi tí ń tọ̀ lélẹ́yìn ọwọ́ asún sẹ́yìn ọwọ́ síbí ilé ayé wa dúró lọ́ọ̀kan lọ tó bá ti lè jìnnà sí ilé ayé díẹ̀ gbogbo omi tó wà nílé ayé pátá yóò freeze ni gbogbo ẹ̀ ó di yẹ̀yẹ́ so ìdí nìyí tó fi jẹ́ wípé even tẹ́ ẹ bá ń rí títàn mọ́lẹ̀ òṣùpá gan lọ́dọ̀ àwọn onímọ̀ wọ́n ní ẹ ta sàràsàrà oòrùn lọ́dún tàn sí ló fi reflect níbi tó òrùn lágbára dé òṣùpá ẹ̀ta sára òrùn tó òrùn bá ti wọ̀ yẹn tó wọ̀ àwa là kàn rò kó wọ̀ bó ṣe rí òun ẹ̀ta sàràsàrà rẹ̀ tó hàn ló reflect lára òṣùpá ni òṣùpá fi give light lẹ́ẹ̀bìlẹ̀ mọ ìbídí agbára òrùn tó òrùn ẹ̀rì ní ìsìn ilẹ̀ tí ẹ̀rí gbogbo àti rẹ̀ wàá ti ríra wa ní ìsìn kò sí tí ìyọ̀tọ̀ òun ọkàn ẹ̀ tasarasara ẹ̀ ló ń bọ̀ kẹ́ ẹ wá wo kéèyàn wá dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ lè máa gbọ́ pàwọn èèyàn wọ inú oṣù pa àwọn òbí onítọ̀ǹda tí ó wọ inú rẹ̀ ń bọ̀lẹ̀ fẹ́ gbà wọ̀bẹ̀ miles millions of miles ẹ̀ sì wà ẹ̀ ti jóná jẹ́ tó sọ wọn bó ṣe wá rí yẹn ọlọ́run instruct ẹ̀ ọ̀yá máa lọ bẹ́ẹ̀ kó tó bẹ́ẹ̀ kó sọ fọ́lọ́ wọn lè ṣe bẹ́ẹ̀ kí ló wá jẹ bóòlù àwọn àti wá jẹ wọ́n kódà tán bá fi ọmọ nìyẹn pé oòrùn yìí lọ lọ́hùn rẹ yóò lè mọ́ gbà ọ́n eléyìí tó lọ lọ́hùn anabi ibrahim alayhi salatu wa salam falamma ru'a shams qala hadha rabbi ẹ hadha akbar ẹ̀wọ́ náà sọ bẹ́ẹ̀ ah eléyìí tó lọ́lọ́hùn eléyìí tó bí pọ̀ ọlọ́run fi bí oòrùn ṣe rí ó hàn kì í ṣe eléyìí tá a kàn wò falamma afalat ها قال إني لا أحب الافلين هيا حد ترى بس يرد نعم نعم نعم

bó ṣe tóbi tó bu àyà ẹ̀ kò tó bẹ́ẹ̀ kọ́nà wọn bá láṣẹ kọ́nà wọn níṣẹ́ bẹ́ẹ̀ sì ni tẹ́ pé oòrùn bó ṣe rí òun tán bá gbé ọmọ ènìyàn sẹ́gbẹ̀ẹ́ oòrùn tó oòrùn wá ń sọ̀rọ̀ pé foríkalẹ̀ fún mi kò sí èèyàn tán bí dáa tó bẹ́ẹ̀ tí ò ní ṣe. àwọn ọba rẹ pé ilẹ̀ àtàṣírò lè shams wala lil qamar wasjudu lillahi alladhi khalaqahunna ọlọ́run tó dá ogun nǹkan yìí náà láàánú ẹ̀ forí kalẹ̀ fún láàánú ẹ̀ tẹ̀ láṣẹ rẹ̀ sọ ọlọ́run bá fi gbogbo àwọn nǹkan wọ̀nyí ó fi ń ṣe àpèjúwe fún ọlọ́run wal qamar òṣùpá náà kọ́ qaddarnahu manazil àwọn ọlọ́run á gbogbo òṣùpá náà ní manazil manzila manzila tó ṣùpá ṣe ń lọ yẹn àwọn kátà ń sọ yìí àwọn agbáyamuyamu rishas táwọn èèyàn máa ṣe dọ́là tó wọ́n ní ṣe tán ọlọ́run ara sọ fẹ́rẹ́ nínú àyà mi méjì àbẹ́dà ọlọ́run ní òòrùn tẹ òṣùpá tẹ rí yẹn náà kó dáná ọmọ náà sí ẹ máa wo òṣùpá nígbà tó bá yá ẹ rí tí ó tóbi abẹ́kọ̀ ẹ ní à ah, òṣùpá ọjọ́ kẹrìnlá òṣùpá ti dé bọ̀ ó dé gbá. abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ọkọ̀ ya tó bá yá ẹ̀tọ́ wọn yóò máa reduce tó bá ti yọ kò ní tó bí wọn títí títí títí títí títí ó fi kékeré kékeré yẹn nìkan lẹ́yìn máa rí kì í ṣe pé ó ń reduce nǹkan ló ń kọ́ lọ́pọ̀ ọ̀kọ̀dà náà ọlọ́run ní oṣù pàtẹ́rì àwọn ọlọ́run ọba àpè gbogbo ẹ̀ sí mẹ́nẹ́sì yóò máa dínkù dínkù dínkù hàtà àádà tí ó fi wá sẹ́rí padà wá di kàlẹ́ ọ̀jú nílùkọ́dì ọ̀jú òun náà ni ọ̀kọ́ ọmọ ọ̀pẹ igi dàbínú bí ewé kan wà ń bẹ tí n bá kọ́kọ́ yọ yóò tóbi yóò tóbi yóò tóbi nígbà tó bá wáyá tó bá ti gbẹ yóò kàn wá padà di tẹ́ẹ́rẹ́ báyìí sọ ọlọ́run fẹ́ẹ́ bí. jẹ́ kó yé wa bí ó ṣe rí kó wá fi wé nǹkan tá a mọ̀ rujunul qadim èyí tó ti ti wá pẹ́ tẹ́gbẹ́ bí èèyàn bá ń wò dáadáa èèyàn bá wò dáadáa gan èèyàn ní kó wà bẹ́ẹ̀ tó bá tún kọ́kọ́ yọ yóò yọ tó léwé dáadáa tí ó tóbi ṣùgbọ́n gbà tó bá yá kíní yóò máa gbẹ yóò máa gbẹ yóò máa gbẹ yóò máa gbẹ yóò máa yóò máa fi wá kó kẹ́rin bí máa rí náà ẹ̀ẹ́dì tó bá kọ́ yọ yọ yọ tó bá ti pé báyẹn tán yóò wá tó bẹ̀rẹ̀ sí máa reduce máa reduce máa reduce títí tí kò wá kó tẹ́rẹ̀ tí ó fi wọlé tán tẹ́ẹ̀tù máa retí tó bá fẹ́ yọ padà mí ti ẹ sọ pé ìlàlẹ̀ ọ̀sẹ̀ tó fẹ́ yọ tẹ́rẹ̀ tí ó tún máa tóbi tóbi tóbi tó wá kà. ọlọ́run ní àmì ló jẹ́ fún gbogbo ẹni tó bá lè ronú o la shamsu yanbaghi laha an tudrika al-qamar wala al-laylu sabiqu an-nahar wa kullun fi ọlọ́run ní la shamsi yambagi laha tó lè kọ́lọ́kọ́lọ́ ọlọ́run ní ṣe rí oòrùn tẹ̀ rí yẹn kò tọ́ sí kò rọrùn kí oòrùn àtòṣùpá kan pàdé ara wọn wàhálà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ nìyẹn wọn yìí pàdé ara wọn nínú àwọn ètò ọlọ́run yẹn wàlà lẹ́yìn sáàbì kò nà á òru kìí sì gbà wájú ọ̀sán ọ̀sán la kọ́kọ́ rí kàtó rí kíni o kàtó rí o ìdí nìyí tó jẹ́ pé nínú sẹ̀ríà Islam ọ̀sán ní ṣáájú òwe ṣáájú ọ̀sán àti wà ní ọ̀sán yóò sábtì báyìí hmm? tó bá ti wá di eh, kí lórúkọ ẹ jẹ́ tó ti di. Uh, kínan pé eh, badal maghrib tó ọ̀sán ti ọ̀sán ti parí nìyí tó òru á padà wá rí òru òru ahad á rí òru náà tí maghrib bá ti wá kọjá ọlọ́run bá ní wàlà laylu sabiqun nahar wa kullu fi falakin yasbahun àwọn afọ àwọn àyà yìí ìpè àyà yìí bọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala bó ṣe sọ bí ẹni tí ó fi ẹsẹ̀ rinlẹ̀ níbẹ̀ òun náà ni wípé la shamsu yanbaghi laha an tubaqa wala laylu sabiqu an-nahar oorun òun náà kì í ṣáájú ọ̀sán nínú ìtumọ̀ tí àwọn afá tó ń fún bó tilẹ̀ jẹ́ pé àwọn afá mi túmọ̀ rẹ̀ wípé òun àtọ̀sán nínú òǹkà bá a ṣe máa kà kan èwo ló ń ṣáájú nínú méjèèjì lọ́dọ̀ àwọn ọba òru ọjọ́ kan ọ̀sán àtòru ẹ̀jẹ̀ ọjọ́ kan tí a bá sì ní ká wo òǹkà yẹn òru ló kọ́kọ́ wọlé lápèjúwe ẹsẹ̀ a kọ́kọ́ rí òru tí magrebi bá ti tó òru ahad òla àkọ́kọ́ rí òru jọ sunday láti aago mẹ́jọ ló ti bẹ̀rẹ̀ ìyẹn túmọ̀ sí pé béèyàn bá bímọ léni láago mẹ́jọ òru sunday lèyàn bímọ yẹn òru yẹn yóò ṣáájú ọ̀sán lẹ́yìn wá gbà náà a sì sì tún wá rí ọ̀sán ọ̀sán wà parí tọ̀sán bá ti parí òru ọjọ́ tó tó tẹ̀lé yóò tó ṣe bẹ̀rẹ̀ tábà wá wo bá a ṣe ń so kà yẹn pẹ̀lú àyà yìí wípé la wàlẹ̀ lẹ́yìnlú sábìkù nàhàrù pé òru náà òun náà kì í ṣe kíni o kò lè ṣáájú ọ̀sán àwọn àfa wọn ṣàlàyé fún wa pé ìtumọ̀ àyà ó tako bá a ṣe ń ṣe òkà yẹn ìpè wàlẹ̀ ayọ́kùnrin lillayli an yusbiq ẹ̀ ànàhà fayadkhulu alayhi qabla inqida'i waqtihi wọ́n ní tùmí ilé ni wípé àsìkò tí ó yẹ kó wá ẹ wàlàlẹ́lú ni ooru. àsìkò tí ó yẹ kí ọ̀sán wá òru ní lọ ṣáájú gba àsìkò rẹ̀ oníkàlùkù ni ó wà lásìkò rẹ̀ jùmọ̀ ẹ̀ nìyẹn wàlálẹ́ ìlú sábẹ́kù náà lápèjúwe ní ìsìn wọn ni ààyè yìí ẹni báyìí ló jókòó sí o wọ́n wà lójókòó bẹ́ẹ̀ pé à ah, kìí sáàyè rẹ̀ kìí sàsìkò tiẹ̀ lélẹ̀ pé ooru kò ní lọ wá lásìkò tọ̀sán ọ̀sán náà kò sí wá lásìkò ìtumọ̀ tó lálàáfíà ni ṣùgbọ́n táwọn èèyàn bá tu bá a ṣe kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan wọ́n máa fi yẹn tako òǹkà ọjọ́ lẹ́ẹ̀fi rẹ lómi tí ọmọ ìlú ara ọ̀sán láàkọ́kọ́ kà náà yóò ní o kínáǹgbé ọ̀sán láàkọ́kọ́ kà kà tó gbòòrò la òru ló ṣáájú nínú òǹkà ọ̀sán ṣùgbọ́n tọ́lọ̀ ń sọ mí pé wàhálà lẹ́yìn ló sábẹ́ kó nàá òru ò ní ọ̀sán náà ò sì ní gbà yìí o ní tá a fi mà túmọ̀ ẹ̀ ni pé àyà tó tẹ̀lé yẹn òun ló ṣàlùwò wa kó lọ́n fífalẹ̀ kẹ̀kẹ́ sùpàṣọ ọ̀kíní kejì wọn àtọ̀sán àtòrò oníkálukú ló ti ní ojú kó kẹ̀kẹ́ sùpàṣọ tí kọ̀ọ̀kan wọn ti ń lọ tí kọ̀ọ̀kan wọn ti ń lúwẹ̀ tí wọ́n ti ń lọ kálukú wọn ló lójú kó wọ́n la ohun ọlọ́ọ̀ni àmì tún lélẹ́yìí fún wọn anna hamalna dhurriyatan fi fulkil mashhur àwọn ọlọ́run ọba ẹ̀yin ò tún kíyèsí ọkọ̀ ojú omi ńlá ni ọkọ̀ ojú omi bó ṣe tóbi tó yẹn yóò máa lọ lórí omi kò sì ní tẹ̀lé sínú omi tẹ́ ẹ bá sì mú ẹyọ òkúta kékeré kan tẹ́ ẹ bá sọ sínú omi òkun kí ni ó ṣe ẹyọ òkúta gan tóbi abẹ́rẹ́ ẹjọ abẹ́rẹ́ sómi kí ni ó ṣẹlẹ̀ ẹ yọ lọ sàlẹ̀ ẹ wá wọ ọkọ̀ ojú omi ó lè bẹ́ẹ̀ tó gba àdúgbò yóò sì gbọ́ lórí omi kò ní lọ lẹ tá a bá sọ àwọn ní lọ ọ̀gbìn kan ẹ ìgbẹ́ ní sọ lọ kìnnìkìnnìkò bí ẹbí ntẹ wò náà ni kí ni wéètì ẹ àbí bẹ́ẹ̀ kọ́ kí á ní wéètì abẹ́rẹ́ tó ń fi tẹ̀rẹ̀. kò sí lọ́ọ̀ kankan ó gbogbo yẹn a ṣe ń gbọ́ pé àwọn ọkọ̀ ojú omi míì wọ́n collapse ìyẹn ò ṣe ṣẹlẹ̀ sọ wá kàkà ọlọ́run ló dúró omi ṣe máa ń lọ yẹn ṣé eré lèyí tẹ́ ẹ̀ máa ń rí ń ta yẹn èyí tí ń bẹ nínú ó ju èyí omi ọ tọba ti wọ̀ rí ọ̀sẹ̀ gun staircase ọ̀sẹ̀ wà lọ olùkọ́ àná ah àtibómi dà wà ń bẹ̀ wọ́n yìí bẹ́ẹ̀ dáwọn èèyàn orí kẹ́rù bọ́ bàbá bẹ̀ lórí gbogbo ibi táwọn èèyàn máa jókòó sí tán máa wà lẹ́lòmíràn ó gbà yàrá jọ̀ọ́ gbádùn tẹ́wọ́ bá mọ ibi tẹ́ ẹ ti wọ̀ nínú omi lóbi jẹ́ kankan bá ṣe kẹ́rẹ́ báyìí ẹ̀kan fọ́n dànù omi lásán ni kò sí pé inú bú ni ọkọ̀ jó èyí tẹ́ ẹ̀ rí ìta yẹn èyí ọlọ́run sì máa control ẹ̀ navigation yóò máa lọ yóò máa lọ ìjì ńlá yóò máa ṣẹlẹ̀ ìjì inú omi ju tilẹ̀ lọ tómi yóò máa ṣe kú oríṣiríṣi àwọn ẹja ńlá ń bẹ nísàlẹ̀ inú omi ṣípù yóò ti ní nǹkan kan tí ó fi máa lé pé iye miles ó ti ní iye miles tí jíìpù yẹn bá ṣípù yẹn bá wà ṣáàkì ò ní lè súnmọ́ bẹ̀ ó ti ní nǹkan kan tí ó máa ṣe lábẹ́lẹ̀ tí o máa lé àwọn ẹja ńláńlá yẹn tí wọn ò ní súnmọ́ ibi tí ń gbà kọjá ó ti láwọn ẹ̀ka tí wọ́n ti tẹ̀ ti ṣe bẹ̀rẹ̀ pé tí ẹ̀ka àwọn nǹkan yẹn bá ti ń gbọ́ nǹkan yẹn àbí àwọn nǹkan kan ni ó máa gbẹ́kùn àwọn kan níyàn lè sùn tó kí wọ́n bá súnmọ́ bẹ́ẹ̀ wọ́n dànù gbà mí ìdẹ́bá wá sí tọ́lọ̀ ní èwo ẹ̀yìn ìṣàbẹ̀ oúnjẹ ẹ̀yìn wà bẹ̀ gbogbo ní ẹ̀rí ẹ̀sìn àwọn ṣáàkì yẹn wà bẹ̀ tábàdẹ̀ ti débẹ̀ kò sí bí ọ̀pọ̀jọ́ omi ẹni tó wọ́n dànù tí mi bá fi wù náà lásán yóò yá dànù ọkọ̀ tó mi yóò yá dànù gbogbo èèyàn fọ́n dànù lẹ̀ sínú omi ọlọ́run bá ní ẹ ronú ni bó ṣe ń lọ yẹn àṣẹ ọlọ́run bá ní wàá yẹtun láwọn àmì ọlọ́run bá ní anna hamalna lórí yẹtọ̀ ọlọ́run ní àwa la gbé gbogbo àwọn àrọ́mọdọ́mọ yín a kó wọn sí fìlìfúlkìlì mọ̀ṣọ́ ọkọ̀ ojú omi èyí tó kẹnu alimashhud kí nǹkan ó nínú àwọn ọlọ́run là kó wọn síbẹ̀ wa khalaqna lahum min mithlihi nǹkan tó tún jọ irú ọkọ̀ ojú omi tẹ́yìn ò tó pé mọ́ ẹ́ríkà gbúná táwọn èèyàn tó ń gùn àwa la dá náà bíi plane ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run sọ pé ìmí ìtẹ́ ẹ̀ tí ì mà gan ẹ̀ tún wo plane náà ọlọ́run wa khalaqna lahum min mithlihi irú ọkọ̀ ojú omi tẹ́ ẹ mọ̀ yìí àwọn nǹkan míì náà tó tún jọ mọ́yẹ́r kẹ̀bù tẹ́ẹ̀tù máa gùn náà àmì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run balada subhanallah ẹ̀wọ̀ ọlọ́run ọlọ́run ti ìmọ̀ ó ti tọ́ka sí gbogbo ọ̀rọ̀ plane jet kankan ọlọ́run ti sọ nítorí pé alukur'an ìwé ìmọ̀ ìwé tó kó ètò ìlérò pátá ọ̀rọ̀ àná alukur'an lórí jẹ́ pé orí ńlá náà nílò àwọn mùsùlùmí kí lè wá fẹ́ fi ìwé eléyìí ìwé wo lẹ fẹ́ kà tó lè kún tó báyìí ìwé wo ọwọ́ àṣẹ débi pé kò wá aṣọ ọmọ rẹ kankan tó bá kọ́ rẹ kan subhanallah kò sí ọmọ rẹ kankan tó lè ka Kùránì ìwọ náà ọmọ Kùránì kan yóò kẹsí ń dùn kò lè ka Kùránì inú ẹ̀ ń dùn bẹ́ẹ̀ bá wá aṣọ ayé tí ọmọ Kùránì kan ayé lásán lọ́wọ́ mùsùlùmí o tí ò lè ka Kùránì ìjẹ́bí kò máa kà nìkan o tún gbúdọ̀ bó ṣe mọ ìtumọ̀ rẹ̀ ó ń bẹ nínú bàbá kan bẹ lóde wípé gbogbo ọmọ rẹ̀ gbogbo òwe tí wọ́n bá kàlà yìí wọ́n jáde sànà o gbogbo ìjọ nínú àwọn kọlẹ̀ sí ní adi medical doctor ààrẹ engineers rẹ̀ kò sí wọ́n jáde sànà o kò sí ọmọ o sọyọ ní ẹhẹ mo ti ṣe tẹ̀mílẹ̀ olólùbá ìwé yóò tọ́ bá fẹ́ kà ní ìṣẹ̀lẹ̀ ọmọ kan mo mọ bàbá kan bá ní wò bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọmọ rẹ̀ kan bẹ ní òṣìṣẹ́ di english ló ti ṣe ṣùgbọ́n tán bá sì ń ṣe ìtọ́jọ́ mọ́ sẹ́mínà nípa ọ̀rọ̀ arabic ní department english lọ́wọ́ òun náà wà tẹ̀sí òun náà wà bẹ̀rẹ̀ wọn á bi léèrè pé àbúrò ló ti jẹ́ ẹ bàbá àwọn kò sí ẹ jáde tá a náwó yìí kò bàbá ẹ ṣe kódà bọ́ ọ bẹ́ẹ̀ lọ kọ́sẹ́ ọ jáde tá a náwó yìí ó lè ka kuraani ó lè mọ̀tòmọ̀ ọ̀rọ̀ lóhùn gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kọlọ́nkọ́ sànù àwọn lásìkò tá a wáyé professor of Arabic language gan ọmọdé ọmọ kuraani kà kọ́nà doctor jamiu islamiyah ọmọ rẹ̀ ó lè ka kuraani tí ọmọ rẹ̀ kéne ah, ẹ̀yà ayé ti lè kéne ọgbọ́dọ̀ kàn náà ọgbọ́dọ̀ sí ìbára sọ̀kà ẹ wọ àwọn bàbá àjọ wà níyàn ẹ wọ àwọn dakatir nínú ìmọ̀ ṣẹ̀ríyà nínú ìmọ̀ ẹ̀sìn da shek abdulbaki muhammad kalon ba ko ba ko yi ba ba da dr greka dr greka abdulbaki gbogbo inú ìmẹ̀sìn ẹ bá àwọn bàbá tó fi pé a kàn ń parọ́ yìí mẹ́ni àwọn àtàwọn àdìsàn yìí materialism ló jù ẹ wọ dọkítọ olùkíní kan àti ẹ lọ wò wọn mélòó ní ọmọ wọn lókè wò Eh, professor of Arabic and Islamic studies ẹ lọ mélòó nu ọmọ kì í gan ló mọ kura nìka gbẹdẹ lè máa gbọgbọ yẹn my first one is a lawyer now in London my second one also is in America medical doctor a sọ pé kò dáa àmọ́ wọn tó ń sọ yìí ẹgbẹ́ lọ́ọ̀yà yẹn kalẹ̀ ẹni ọkọ̀ àkùrà kó mọ kura nìka ẹni tó bá sì jẹ́ lọ́ọ̀yà gbogbo tí ó mọ̀ wù náà ní káwọn ọmọ àwọn jẹ́ lọ́ọ̀yà. ẹni tó jẹ́ medical doctor ǹjẹ́ ọmọ wò ni pé bó ti wulẹ̀ kó rí èyí tó pọ̀ nù ọmọ ọ̀kan jẹ́ doctor kí ló dé táàkọ́ ọ̀jẹ̀ fa ni kò kankan kò tó lè ṣe wa ọba wa ma àwọn wa ẹ máa yàgàbò ní táwọn èèyàn ó máa gùn tí ó máa gbé wọn láti ìlú kan lọ ìlú mi àwọn ọlọ́run ládàá o ẹ wo plane subhanallah bẹ́ẹ̀ bá wọnú plane èèyàn ó gbà ìlú tọ̀ bí ìgbà tí inú pósí rẹ̀ ló ti wọ̀ àkọ́kọ́ kí plane ó tó gbéra yóò ti máa wọ́ọ̀mù kalẹ̀ bí ẹ bá ti dókòó bẹ̀rẹ̀ máa wọ́ọ̀mù wọ́ọ̀mù kalẹ̀ bọ̀ bá ní wáyà tán ni yóò gbà àkọ́kọ́ tí ọ̀kọ́ bọ̀ lẹ́rù ni pé àwọn kan ọ̀kọ́ jáde fún àwọn sàlàyé fún ọgbà ìmọ̀ wò case of emergency tó bá wà bẹ́ẹ̀ sí tirẹ̀ life jacket one mẹ́ o tí nǹkan bá tó bá dàrú náà tẹ́ bá dókè sórí ẹnu ọ̀nà àti sàlẹ̀ yẹn ibẹ̀ yẹn ni ẹ gbà o má gbà á ju ẹ gbà wọlé o àwọn emergency dọ̀ alibaba tọ̀rẹ̀ ibẹ̀ yẹn ní ẹgbà o lọ́ndà lábẹ́ síìtì rẹ life jacket wà bẹ̀ oxygen tó gbèsè mu ẹni yóò wà mọ́ demonstrate ẹ̀ bẹ́ẹ̀ sì máa ṣe ẹ sì ẹ rojú àwọn yẹn tí ó lérò rò ah! àwọn tí ń sọ̀rọ̀ gan-an náà ọkàn tí wọ́n náà balẹ̀ tó bá yẹ pé àwọn náà ń jẹ́ kí pílẹ̀nì orin nìkan yẹ ká máa bẹ̀rù àwọn náà ń gbọ̀n bá tó balẹ̀ náà lọ́kàn tí wọ́n náà tó balẹ̀ a lè sọ síndé ò lè ṣẹlẹ̀ tó wọn àmà ṣàlàyé ẹ bẹ́ẹ̀ nígbà bá wa ṣàlàyé yẹn tán tó wọn náà wà lọ́jọ́ kù gbogbo ní plẹ̀ náà wà dákẹ́ ẹnì kan ò ní sọ̀rọ̀ nígbà plẹ̀ bàbá ẹgbẹ́ra ẹ sí ẹ̀ẹ́dẹ́rẹ́ kan kó sọ fún kálukú dákẹ́ fẹ́ ẹ̀ mọ̀ bí tọrọ yìí lọ yọ wà sáré eré òkú àyà ẹ̀rọ pé yóò fò ní yóò tó ṣe jẹgẹjẹgẹ

bó ṣe lọ ẹ̀rọ ọlọ́wọ́ bá wọn wà wò títí tó pé ah, ẹ wà máa wo bẹ́ẹ̀ ṣe ń lọ bí ilẹ̀ ṣe ń jìnà bẹ́ẹ̀ ṣe ń lọ bí ilẹ̀ ṣe ń jìnà bí ilẹ̀ ṣe ń jìnà kọ̀ wá ní dáwọ́ dúró yóò sàmà lọ títí títí tí ó fi jẹ́ pé gbogbo yóò ní ju bí pálí sànà lọ kò tí balance yóò tún máa lọ nígbà yẹn náà a máa sọ pé kẹ́ńkà kẹ́ńkà kẹ́ńkà thousands miles ní kankan kankan ah iye miles bẹ́ẹ̀ ti ẹ wà mọ̀ lọ́wọ́ tí ó bá kàn lọ sí kẹ́rẹ́ níbi ńgbọ̀n bá wa dókè náà tó wà balance náà ẹgbẹ́ ẹ ẹgbọ́dé lè lima rìn ní ìsìn o ẹ̀yà ìtúbẹ̀tì ẹ̀ṣin kìnìkan kìnìkan ìgbàlẹ̀ tó wà ara wọn yẹn tó ṣe máa kọ́kàn àwọn èèyàn wà lé balẹ̀ ẹ wà ní àmàṣàmù ẹ ló jẹ ìjọba ti ń jẹun ìbẹ̀rù ní níbẹ̀rù máa ọ̀rọ̀ tí ń bí oúnjẹ náà máa ń sáfù torí pé ọkàn yìí ti kókè nígbà tó bá wá dúró báyẹn tán nǹkan àdúgbò yẹn ṣe àmọ́ lọ tó máa ń bọ̀ ó tún kú tó bá fẹ́ sọ̀rọ̀ tó bá ti fẹ́ bá ẹ máa wò pé ah, ibi orí omi ni ó tún wá dúró sí mo ń bi ẹnìkan lè mú ó ṣe jẹ́ ibi orí omi àní ìkírèsì tí ó bá já ká má já sáàrin ìlú náà ká má tó kó wàhálà bá àwọn èèyàn sódà kó lè já sínú omi sódà kó jẹ́ pé ojú ẹ̀yìn náà ni ẹ wà protected. Ya, àfẹ́tí àwọn èèyàn yunifásitì wọn ni àjọ ti sacrifice life wa nìyẹn nígbà láti wọ jẹ̀mọ́ kò sí ẹni tó mú plane tó olójú òfurufú ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni tó kú dúró bẹ́ẹ̀ kí ló fẹsẹ̀ kàn tó fi ń kọjá ń bẹ̀ ọlọ́ọ̀ni kí ni ń gbé atẹ́gùn ni ta ló la atẹ́gùn ọlọ́ọ̀ni wa khalaqna àwa la dá fún yín ẹ́ẹ́. min mithlihi ihe ọkọ̀ ojú omi náà máa yẹ kẹ̀kún maa máa gùn tí ó máa gbé yín láti ibi kan lọ gbogbo ẹni tí ò ní mọ́ni ẹdí kí plane yóò ṣe kẹ́rẹ́ lókè ẹ rí ọkọ̀ ẹ̀pọ̀jù ọlọ́run o ọlọ́run o láti wa wọ́n ti parí ẹ̀ ọdún tí wọ́n fẹ́ wálé gan tí wọ́n ti parí everything tó ń bọ̀ wálé final wà ní plane àtọwá dé ibi tí ó ti gbà àwọn ti dé kú ní plane kan sọ pé ìtọ̀ òun ní problem àti lè land pé táyà ò fẹ́ yọ táyà pé táyà yóò yọ pé táyà yóò fẹ́ yọ pé so oúnjẹ ó ti tó àsìkò tó gbọ́dọ̀ land so bó ṣe wà ń sọ ó láti tún padà tó kàn tún padà so bẹ́ẹ̀ àwọn tún tó dà tó bá padà àwọn ẹnjìnìà tó wà bẹ́ẹ̀ wọ́n máa ṣe because àsìkò tó yẹ kó land yẹn tó bá dúkùn land gbà yẹn táyà yẹn ò tí ì yẹn ojú pé yóò yọ tí ò bá sì yọ àyà ló fi gbalẹ̀ gbogbo ẹ̀ gbogbo yóò yóò yóò ṣe kẹlẹ́ dáa lóòjẹ́ kẹ́tí plẹ̀ ní bàbá yóò wù ú náà ni tó bá lè kalẹ̀ báyẹn náà sọ bẹ́ẹ̀ bàbá ni kò tó bá padà sókè wọ́n dẹ̀ máa sọ gbọ́n tí ń ṣẹlẹ̀ wà bẹ́ẹ̀ gbé náà wọ́n have a little problem ah pé tóun ti lo àìmọye ọdún ọdún tóun bọ̀ wálé finally wọ́n lọ sànú ọlọ́ba tó lọ sókè ó tún lọ ó tún padà pé àwọn olùbalẹ̀ ṣe kọ́ sọ̀rọ̀ ah! ó ní ẹnjìníà tó wà ń bẹ̀ wọ́n sọ. So, fáwọn pé káwọn ò ṣe sùúrù pé n tó súnmọ́ bóyá life jacket everybody padà máa lò pé because kí àsìkò táwọn ń lò ti kọjá àsìkò tó yẹ káwọn ó káwọn land àwọn dẹ̀ ń páyà lórí epo tí wọ́n fáwọn pèsè táwọn bá pé jù epo yẹn lè fẹ́ lè fẹ́ tán pèsè tó bá ti pa àwọn ìjà padà pé epo yẹn ti fẹ́ tán ọbẹ̀ ta fún oníkàwọn èèyàn máa bẹ́ẹ̀ lẹ́ olómi ah bá a báyìí gbogbo àká everybody nínú láhìláhìlá láhìláhìlá ẹwọ ọmọ ènìyàn láhìláhìlá àtàní kò pè níbi tó ti mú títò pè ní ẹwọ nílẹ̀ ìbọ̀dà àdúrà bí àwọn ọ̀gá àwọn sọ́jà àgbẹ̀fà àgbà ọmọ sọ́lẹ̀ alámọ́mọ́dé nígbà tó sáyà náà ọ̀pẹ okay okay okay everything set everything tight your belt nígbà àhàrà alhamdulillah àwọn sábà oníbòhùn ṣe jáde báyìí ní plane sùjúdù ṣùkúrù lòún ṣe. àwọn èèyàn ní tí lè ní kú gbogbo mọ́tò wọn káwọn èèyàn òun tí tiẹ̀ lọ́wọ́ lòun ṣàṣẹ ṣùjúdù síbẹ̀ ọlọ́bẹ̀ tó fifteen minutes owó tó wọ plane mọ́ láyé ọlọ́run bẹ́ẹ̀ kí ká mọ̀ títí lọ London ọbẹ̀ lọ ṣe ṣe bí ọwọ́ ọlọ́run náà lọ gbà kọjá tọ́lọ̀ bá ní ọ̀rẹ́ ọ̀nlọ́ ṣe ṣẹlẹ̀ ọ̀yà plane ti dá ọ̀fẹ́ lọ ṣe lọ́n ó sì ń lo àǹfààní ọlọ́run ọba lọ ọlọ́run ní ayé àti gbogbo nǹkan yẹn jẹ́ fẹ́ni tó bá fẹ́ bẹ̀rù ọlọ́run kódà ẹlòmíín bẹ́ẹ̀ pé abúlọ́ bẹ́ẹ̀ lọ ṣe inú plane lọ́wọ́ ibẹ̀ ló sì ti mọ ọlọ́run pé ah òun ò lọ ṣe lọ́run ló bá lágbára bóun ní kíní ìṣe ń rìn nínú àtẹ̀kùn yìí ti gbogbo àwọn nǹkan yẹn ẹni tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń dalẹ̀ ayé rú yìí àwọn ìrìn lórí ilẹ̀ orí òfurufú náà ti rìn síbẹ̀síbẹ̀ wọn ò tara rẹ̀ mọ́ ti tóbi ọlọ́run ẹ wá wo sóràtù Yásìn tá à ń ka yìí ẹ wo tá à ń rí mu jáde ń bẹ̀ wọn làwọn afa sọ di yẹ̀yẹ́ ẹ máa bi wọn léèrè pé ṣé wọn ò mọ̀ túmọ̀ tí wọ́n ń kà yìí ni bàbá olówó dẹ̀ ló ń ṣe Yásìn méje méje fún gbogbo àárọ̀ yọ Friday ẹ túmọ̀ Yásìn yẹn fún olówó yẹn àwọn olówó mi wọ́n ti ti wá rí yàsìn gan mi àbá ọba mi ṣe yàsìn seventy one kò mọ̀ tún mọ̀ tó wà bẹ́ẹ̀ èyí tí wọ́n máa ń mọ̀ wọ́n mọ̀ yàsìn wọ́n mọ̀ káfí wọ́n mọ̀ sàwákà ìtumọ̀ rẹ̀ kò yé wọn o níbi táwọn afa yẹ̀yẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ bá bá wọn ẹ̀rẹ̀ lómi yóò ti rún fọ́sílẹ̀ àsìn báyìí yóò ti rún sápò afa àbúrò ẹja ẹja sì àsìn fún ìyá àwọn òsínlẹ̀ ẹ̀ sábò kọ́rọ́ nulẹ̀ yín lẹ̀ lágbájá ìfilẹ̀ gbogbo tọ́lọ̀ bá ní kẹrin ẹ̀sà dín má wò torí tí náà torí tí la fi wà tó ẹ̀ pàṣípà ó ṣe pé kalẹ̀ kẹ́ kayà sí yẹn kán mọ̀ tu báyìí olówó kọ́ wa wo tí ó nínú ìgbésí ayé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàní wọn ò fẹ́ kọ́ ẹ̀sìn ò yá wọn lówó yẹn torí tẹ̀sìn bá ti yé wọn gbogbo tí wọ́n ń jẹ tó jẹ́ haram yẹn wọn ò ní rí jẹ tòdí ìtòbi àbọ̀tọ̀ lèyí tí àwọn afa yẹn kà torí pé tí wọ́n dé kó yá àwọn olówó yẹn ni pé yàsín yẹn ṣẹ́gun ọ̀tá bí àdúrà ló wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ tí ìwòsàn ẹ̀mí ìwòsàn làákàyè ìwòsàn àtúnṣe ìgbésí ayé yẹn ọmọ bẹ́ẹ̀ ni sọ́ra tó yàsín sọ́ra náà làwọn afa àtúnṣe pé àjẹ́ àsìn kọ́lì pẹ̀lú kọ́ran ọkàn kọ́ran بعد الله سبحانه وتعالى يوم وادي أبو إلي وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم